الله تعالى من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله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 صلى الله عليه وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليتي أتوقفكم الله سبحانه وتعالى أشي صلاتكم النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين ànábì tí ọlọ́mọba subhanahu wa ta'ala méjìdé ó lè máa jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńláyé tí sàlátù náà máa bá wọn ara ilé ànábì àti àwọn sọ̀hánà àti gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam títí yóò fi máa di lẹ́yìn náà a máa tẹ̀síwájú lórí àlàyé àlàpà ọ̀dẹ̀ nàwàwíyà ìyàpá wa pa àdìmáàmù náwàwí àlejò àlùmọ̀tòlá èyí tí a fẹ́ ṣe àlàyé àdìmáàmù sáré gẹ́gẹ́ bí ibi tí a bá ẹ̀kọ́ náà dé ibẹ̀ náà tó ní àtàkàtì eléyìí náà àwọn abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo àwọn àgbà wa tí àgbà ní mímọ̀ lára ọlọ́mọdé àbáwọn àwọn ẹ̀sùn lórí àwọn òbí ẹni tó bá wa ọlọ́mọdé àbáwọn tí àgbà tí wọ́n bá ti nínú wọn àwọn tí wọ́n wá bẹ láyé ọlọ́mọdé subhanahu wa ta'ala àlékún orí ọlọ́mọdé àbáwọn àṣẹ ìjẹ́kí wọ́n ní ìdí ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọdé àbáwọn

ومر معنا في الدرس الماضي حديثي حديث عظيم حديث لنا أسكي سرلوية لما يجوكوتا شيء يجبي أوطان صار الله عليه أتجامع في أو أحاديثي حديث عجيب قدره وعزيز شأنه حديثي هو pàtàkì púpọ̀ ó sì pàtàkì agbọ́ agbóyè rẹ̀. àwọn míín náà wọ́n ní mímọ́ wọ́n ní àdéhùn tá a tó kéyìí. pété a bá pín ìmọ̀ ìsìláàmù sí mẹ́ta ìhàdíìsì yìí nìkan onìkan tí fẹ́ kú ìdá kan nínú ìdá mẹ́tẹ̀ẹ̀ta tá a ní ìmọ̀ ìsìláàmù pé sí. الإمام أحمد بن حنبل والإمام أحمد بن محمد بن حنبل رحمه الله رحمة واسعة wọ́n sọ pé kan lọ́rọ̀ wọn pé ahadithu islam tẹ̀dúrò ala thalathati ahadith ọláwọn ọ̀rọ̀ nípa islam bí àbẹ́ gbàgbọ́ nípa islam ni àwọn ahadithu mẹ́ta kan tó ti sọmaráìsì ìtànkè lágbọ́ islam lápapọ̀ afẹ́ wọn kà wọ́n aláwọ̀ kọ́ ni hadith Umar hadith kan pè ní hadith Umar ọ̀nà ni hadith niyya ó ní hadith innamal a'malu binniyat ẹni pé ó kéré ní báàbù kan nínú ọ̀rọ̀ ìsìláàmù tábí kì í lọ pẹ̀lú rẹ̀ lọ́kọ́ wọn ni hadith ni mo ti wà ń kó rẹpírẹ́ǹtì wọn tọ́jú ìsìláàmù ṣe tó bí hadith ń ṣe wà wọn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ́ yọ kúrò nínú tá à ń ṣe nínú ìsìláàmù ẹlòmí ó sì déwájú ọlọ́jọ́ gbé ìdàlùsì yàmà òsì ní bẹ́sẹ̀ tẹ̀tẹ̀. torí tí hadith yẹn nìkan tó tún ṣe lára wa àti tóun nìkan pè wá lọ ó tó kásọ pàdé fìyẹn rẹpírẹsẹ̀ntì ohun tó ní ìsìláàmù lọ́wọ́ ìnáwó بالنيات فإنما لكل امرئ ما نوى من كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها وفي رواية ينكحها فهجرته إلى ما إلى ما هذا lábílẹ̀ nínú àwọn àfáà tí wọ́n ti lọ tí wọ́n mọ̀ sọ pé àdídì yóò àwọn bẹ̀rẹ̀ lè mú mọ̀nà wá pé gbogbo ọjọ́ táwọn àfáà ọba máa kọ síra nínú ìsìláàmù láyé àdídì yìí gbọdọ̀ máa jẹ́ pé ní báàbù kọ̀ọ̀kan káàkọ́ pàdébì tí ẹgbẹ́ rẹ̀ lọ ẹjẹ́ sọ̀rọ̀ mọ́ra àdídì rẹ̀ kọ́kọ́ ó dẹ̀ ẹjẹ́ sọ̀rọ̀ pé ẹ̀rẹ́ jáde àdídì náà jẹ́ kọ́kọ́ gbé bẹ́ẹ̀ àwọn bẹ̀rẹ̀ lè sọ bẹ́ẹ̀ gbogbo báàbù kọ̀ọ̀kan ní kẹ́kọ̀ọ́ òtí tó fà á kọjá pé ipò tí àdìsí yẹn wà tíṣẹ́ tá àdìsí yẹn wá sí fún wa kọjá bẹ́ẹ̀ torí lọ́sẹ̀ yẹn bá lóun ṣe wàhálà nínú Islam ọkìnrin ọgbà wẹ̀ ọṣẹ jihadi ọ̀nàwó gbogbo ohun tí yẹn bá ṣe tí ò bá fi lè ti sígbà níyàn tọ́lọ́wọ́ àbẹ́ iṣẹ́ ìrìn àti ìdàgbà. Àdìmọ́ Ahmad ìlànà ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún àwọn aláàdìsí ẹlẹ́ẹ̀kejì àdìsọ àìsà ọ̀dẹ́ aláwùsà ara rẹ̀ ìyẹn tí àdìsí àìsà fi alimami ahmadu gbà lérò ó ní àdìsí tá a kọ́ ní àwọn òṣèlú tó lọ sẹ́yìn ó ní àdìsí kọ́ọ̀lù nínú tíra yìí àdìsí man ahadasa fi amrina hada ma laysa minhu fahuwa warad من عمل عملا في رواية من عمل عملا من صحيح مسلم ليس عليه أمرنا wáwù. àdìsí náà wọ́n lóun náà bí orígun bí gbogbo ń tọ́jú islam lónà sọ̀rọ̀ lónìí alìgbìnàdì bẹ́ẹ̀ onájá mọ̀ pé lẹ́yìn kan tó àníyàn ṣe ẹgbàun ṣàfáàdì sàráwọ̀ kan júwe káníyàn wá jẹ́ tọ́lọ́ àdíjì àríṣà ó wá ń sọ fún wa pé kọ́ tó àníyàn rẹ̀ ṣeun náà òtútó ó nìkan kọ́ àti kéṣẹ́ rẹ tó fẹ́ ṣe náà ó gbọdọ̀ ṣe déédéé pẹ̀lú nǹkan tàbílẹ̀wà Muhammadu wa lóbi ní man áhàdà tàbí amúrínà hàdà ẹni bá dá nǹkan kan lẹ́nu aláwọ̀ rẹ̀ ní ìgbà yìí aláwọ̀ ni mo ní sọ ẹ̀lú Islam ẹni bá dá nǹkan kan lẹ̀ nínú Islam رد يرد على فاعله هذا قرأ بوزن لماذا لأنك لم تكلم فيه رباره ìyẹn jáde tẹlẹ kẹ ìjáde tó wá ní àbí tẹlẹ kẹta tó pàtàkì tó sùn ní ògbọdọ lọrọ alonso àti àdéhùté àbáwá àbá ìbèrè bàṣẹ àwọn àdéhùté yìí fẹ́ wá protect ẹ̀sìn wa ní náà ṣe pàtàkì ẹni bá ti bẹ̀rẹ̀ àwọn ọkọ̀ ó wá protect àníyàn wa tó ń gbé táníyàn ò bá ti ra sílẹ̀ tí ó ṣe yóò bàjẹ́ mọ́ wa lọ́wọ́ nì níjọ́ táníyàn ò bá jẹ́ tọ́lú hadith ẹlẹ́gbẹ̀ẹ́ hadith Aisha òun náà wá protect gbogbo tá láti nínú Islam ní pé gbogbo tó bá ṣe o mọ́ mú tọwọ́ rẹ wa o yóò jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe o mọ̀ ní àkọọ́lẹ̀ bí ọ̀dọ̀ àgbẹ̀dùwà Muhammad sallallahu alaihi wa sallam وحديث ابن عمر بن بشير تابعي لنينا وهنا هو بروتكتي سيوان بلا قوقو جي بروتكتي سيوان نبي عمية تلك جوا بروتكتي سيوان نبي تابعي مثلو إلى هنا هو بروتكتي سيوان نبي عوان كمينا كلا عوان كلا أبو عبد الله النعمان ابن بشير رضي الله تعالى عنهما وعن فعله وعن صحابته أجمعين اني سمعت رسول الله صلى الله عليه وسلم wọ́n ní mo gbọ́ bóbi ṣe ọlọ́run sọ̀rọ̀ láàrú sọ̀rọ̀ ń sọ̀rọ̀. إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهة حديث لك يا سادة الإمام أحمد بن حنبل أو حديث ما يتعيه هو أقول في أولين إسلام في نوري ويجب أبا أبو داود في وني سنن أبي داود هو أنه الكتب الأربعة alimami abu dawud alayhi rahmatulah àwọn náà ká àbíkú mẹ́rin tàbí pé orí ẹni islam dúró lé lórí tí ìbá méjì islam rẹ̀ tó yẹ ju àwọn wá fẹ́ yọ ọ̀tọ́ kù ìjẹ́ kílẹ̀ yọ ọ̀tọ́ bá fi kú ó náà ní àbíkú àti ìlú nàìjíríà kò ní alimami قال الإسلام ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامة حديث من الحديث السابع إن كلا ذلك أن يكون لا قرأتي كي تبقى على أي حديث وتصل بانه أما بلغوا النعمان بن بشير رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ولا يوم وتنصى طيب ọlọ́run gbọ́ta nígbà Muhammadu Allah àtìlẹ́nu إن الحلال بين تأيدون ده حلال بين وقيم على اليوم ربي ونبي علامه إيان الجبامي ونجيبه أيو حلال بين وقيم إيان الوضين حلال بين إن الحلال بين wà ní wà innal harama bayyin èyí tó jẹ́ haramu náà bayyin ọ̀nà fílẹ̀ ìyẹn lè jẹ́ lẹ́lẹ̀ bayyin zina bayyin haramu ọ̀ bayyin tahrimu ọtí mu bayyin púpọ̀ ọ̀tọ́ wọ̀nyí ìdájọ́ wọn bayyin ẹ ẹ̀sìn wa lẹ́bíkà àdíìsì yìí wà ní àdíìsì tó yí pé a fẹ́ ti ṣọ́ra wa kábà lè mọ́gbẹ̀sì jẹ́ mọ́ra ọ̀rọ̀ tó bá gbọ́ mọ́gbẹ̀sì rẹ jẹ́ àwọn àdíìsì tó yàn gbọ́dọ̀ gbọ́ yí sí òfin mẹ́sì jẹ́ mọ́ra ìwọ̀n àdíìsì tó sọ̀rọ̀ pa ní ẹgbẹ́ ìnámẹ́lì àmàlù bẹ̀ni yá ti ìnámẹ́lì ti kúlẹ̀ mọ́rẹ́ ìmọ̀ àdáwà àdíṣe ni mo mọ́bẹ̀sì jẹ́ ní irú àwọn àdíṣe báwọn àdíṣe ẹlẹ́ẹ̀kejì àdíṣe pé ma mọ̀ àdàtà fi amòṣìlẹ̀ máa máa lẹ ìtàmínú fọwọ́ ẹni bá dá kankan lẹ́nu àlámọ̀ ìwà tí ó sì lọ á sì ti àdàpadà wàfi lọ́rẹ̀ من عمل عملا ليس عليه أمرنا فهو رد ẹni bá ti nǹkan kan bí pé tí ó kò wá láti wá lórí ẹ̀fọ́ wá rọ́bì rọ́bì àrè àdàpadà. tọ́ hadith ẹlẹ́sẹ̀ ìtàlá wá ní ti kọ́sùn lọ́wọ́ ẹ̀ pé iná ní alẹ́lẹ́ báyìí aláàdí ó kìlẹ̀ èyí dáhùn èyí dáhùn láàmú wọ́n ti dáhùn láàmú kò dé wà iná ní ọ̀rọ̀ báyìí òun náà ti kílò jọmọ́ òun náà kílẹ̀ àbẹ́mùsọ̀lá àtàlámọ́ sọ̀rọ̀ ó wá ní وبينهما أمور مشتبهة وبينهما أمور مشتبهة Kúrò àmọ́ láàárín halal àti haram, òmòrún àwọn kankan bẹ láàárín méjèèjì, mushtabihat. Àwọn kankan bẹ láàárín méjèèjì yóò mọ̀ rújú yóò mọ dàrú dàpọ̀ ẹ ní mọ̀ pé tọ̀ hálà ló wá ní ká pè ní àbídínú àbí haram wọ́n tẹ bá ń wo lójú kan báyìí náà pé ah haram ní kíní ìjọ tẹ bá tún wo lójú ni yóò tó pé ah halal ní kíní ìjọ tẹ bá fojú kan wo pẹ̀lú ẹ̀rí kan ah kíní ìyẹ kó tọ̀ ẹ tún fojú kan wo pẹ̀lú ẹ̀rí mi ah kíní yóò mọ̀ tọ̀ wà bẹ́yìn náà hùmá أمور مشتبهة أنا بقول أشوف حديث بتاع كيف لوتو ولا غير عن كونه بابا تقول أنا وأكيد أقول لك يعني يبقى ما تنسوا هذيك الجلسة وما جلس الأمور تشتبه تشتبه على العالم وتشتبه على الجاهل الأمور الأمور تشتبه على علماء المسلمين وعلى عوام المسلمين أيوة كده لا يمكن كلمة مبادرة ọ̀rọ̀ máa ń dàrú máa lọ tí ó rújú pé ọ̀rọ̀ yìí tó bá ti ń rántí àyà kan yóò máa rántí àyà mi wá sí rántí àdìsí kan yóò máa rántí àdìsí mi ṣe ń gbólú ọ̀rọ̀ ikú lábẹ́ gbọ́rọ̀ yá. àdébìtẹ̀ fún wa solution sọ̀rọ̀ fún wa ọ̀rọ̀ yóò ó tún kì í délé fún wa kó lè yí wa dáadáa. لا يعلمهن كثير من الناس àwọn tó pọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ mi o àwọn tó pọ̀ kò tó pọ̀ jù ó sọ pé bí ó ṣe àwọn èèyàn tó pọ̀ wo náà àwọn èèyàn kan abáríjì yẹ tábílìṣì fún wa pé àwọn ọ̀rọ̀ fún ọmọ ẹgbẹ́ tí yóò mọ̀ sí fún tí yóò mọ̀ lórí yóò rújú dé dárọ́ jẹ́ àti lẹ́yà àdàmùhùn nàgà bí irú sílẹ̀ǹdà àwọn tó pọ̀ nínú àwọn èèyàn náà ní méjìlá náà ní kí ló kù ká àdàbọ̀ wa. àwọn ìkápá ọ̀rọ̀ wa àwọn ìkápá ọ̀rọ̀ àti yíyí ìwà àkọ́kọ́. وقعت وتنوعت وقعت رفعت الحرارة كالراعي يرعى حول الهمة يوسف أن يرفع فيه ألا وإن لكل ملك همة ألا وإن علم الله معروف ألا وإن في الجسد الاخرى إذا صلحت صلح الجبل كله وإذا قتلت قتل فسد anẹ́sọ̀lá àṣọlá fún wa lọ anẹ́sọ̀lá wà pé àwọn ọ̀rọ̀ tó wù ẹ̀ka ní o wá ní famani takọ ṣùgbọ́n ẹni bá wá lè páyà àwọn òun yìí tó lè páyà pé á ah! pé halali ló jọ mí haramu ló ìtumọ̀ pé wá páyà àrùn yìí àkọ́ ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn wá wìkọ́yà nínú lùwùkúrì fìlhàrà èèyàn fi á ah, báwo mo ti lè ṣọ́ra mi kó mi fi kó sínú haram torí kí ní ìdójó halal ìdójó haramu tí n bá ṣe tó bá jẹ́ halal kò sí problem àbí tí n bá ṣe tó bá jẹ́ haramu mo ti kínú mo ti gbẹ̀sẹ̀ bóò mo ti wá bẹ́ tọ́ra nínú ẹ̀sẹ̀ kàmàlì kápọ́ الشبهات ẹni bá lè páyà àwùjọ ẹ̀yà sáré ṣàlàyé àṣùbáàt ẹ̀zá pẹ̀lú ìlú ṣùhánàlá ìgánlá ni wọ́n a ní ìmọ̀ ní pé máa súnmí àti ṣùbáàt bí ṣùbáàt إلا أنها تشبه الحق من بعد الوجود إلا أنها تشبه الحق من من بعض الوجوه ومن بعض الصور ومن بشر شبهة بشبهة والنبي تشبه الحق تشبه الحق شبهة من جودد في بعض الصور في جواب أوراق أوراق أوراق أوراق أوراق أوراق أوراق أوراق أوراق wọ́n á ti ní ìjọkú tọ́ méjì ní kò tọ́ mọ yóò jọ́ ولما بعد ما ماشي واسوي الإمام الذهبي عليه رحمة الله وغيره من أهل العلم وني الشبهات خطافة الشبهات صمانة خطافة والقلوب ضعيفة أنا جاري الشبهات أما تعلم أنا نقول من جوتوي لبتي جوتوي خطافة

kúrẹ̀ ìsámà ìrìnà lẹ́rù ẹ̀ríwò ẹ̀ríwò ló ní ẹ̀kẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹbá tó wọ́n mọ òkú wọn mi yóò sì mú irọ́ báyìí yóò sì mọ ṣàlàyé irọ́ débi pé ẹ̀sìn bẹ̀rù kò tọ́ lù subhanallah yóò máa ní ẹwù ní ẹ̀ dáadáa náà tó mọ̀ ó kì í kì í ó dàbí àwọn afáàrí ní ẹjọ́ máa ń takò àdìbà lẹ́bi sọ̀lá àti ìlú wọn lábẹ́ mi. ọmọ gbọ́ ìwọ náà wo wáyé pé contradiction ilé wà kò sí contradiction bẹ́ẹ̀ ẹ̀yin ní òbí ẹ̀yin náà kẹ́ wá bẹ̀ ní wá gbọ́ yẹ kò contradict ara wọn. a ní ìwọ náà wo àdìsí yẹn لكن المسكين الضعيف البصر والبصيرة ẹni tó tó èdè ò dáa kẹmọ́lá lọ́wọ́ ìdí àwọn ọ̀dà ìdí òfin bẹ̀rẹ̀ sọ́tọ̀ ọ̀tọ̀ wọn ní sọ adájáde جار نعم، واضح واضح جار واضح واضح لكن المسكين لا ينتبه لأنه مسكين وهكذا الشبهات وهكذا الشبهات يرجو إلى الله لما تعالى قال قد يرجو إلى الله سبحانه وتعالى فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ṣùgbọ́n a mọ́ wá tẹ̀lẹ̀ sáwọn onímọ̀ gẹ́gẹ́ bí tí mọ́ tẹ̀lẹ̀ sí àwọn ẹni tí ó ṣe níbi mọ̀ náà ṣe ẹ̀kọ́lọ̀ tó bá wọn èèyàn jẹ́nẹ́rálì gbogbo àwọn èèyàn olúwa ní pàtàkì ahla dhikri nǹkan tó dàgbà aláàbí ọ̀rọ̀ bá délé ẹ béèrè lọ́wọ́ àwọn orí mímú sẹ́yìn bá dídí sẹ́yìn bá ẹ̀dẹ̀ lọ́dọ̀ kan. ọ̀nà tí ẹni tó wò ó bá ń sọ nímọ̀ tí ìrújú bá ti dé famani takọ̀ ṣùgbọ́n àti àdábìsọ̀kọ̀ tí wọ́n náà bá ti di pé ṣẹlẹ̀ ojú ìwò pé á ah, kì ṣe ápìmọ́ṣe ápìṣe ápìmọ́ṣe kọ́ ọ tó ṣe é pé àwọn onímọ̀ ò ìmọ̀ràn tọ́nà fún ọ̀nà fasalú àhẹ̀dẹ́kiri nǹkan jó lájà àdáwò ìwọ pa àwọn onímọ̀ kan bèèrè ẹjọ́ ọ̀rọ̀ báyìí ẹjọ́ àdújù báyìí ẹjọ́ áyà báyìí ìwọ bí àwọn onímọ̀ ọtí páyà ọkọ sínú haramu ọtí bẹ̀rù rújú ọtí ti bẹ̀rù bí tí rújú lè bẹ́ ti ọ̀rọ̀ adábídà ní pé ọmọdé dákọ̀ ṣubú àti pàpàdé sẹ́bọ̀rọ̀ àyíyí ní yí wà ìrùpẹ̀ ẹni bá ti rí nǹkan tó rújú tó wá sáfù adábí ló ti mú orí bọ́m̀bì ẹ̀sìn rẹ̀ ìyẹn ni pé kò ní fojú ẹ̀sìn rẹ̀ gbolẹ̀ nígbà tó ti rújú òun náà tó kó sá ó sì ti sá ojú ẹ̀sìn rẹ̀ gbolẹ̀ àlùbáyà lọ àrẹ. wàyí ọ̀gbìn ó dẹ̀ fojú ó ti ṣéèbù ìjọ ọmọlúwàbí ara rẹ̀ níbi ká bẹnu àtẹ́bù àti bẹnu àtẹ́bù ìdí tá a ti ní bẹnu àtẹ́bù ó sì ní pé òun náà ti ní ó ti ṣọ́ra ó ti sànú ara rẹ̀ tí wọ́n máa ń lọ àbí ìyàwó ìlú kan ní sọ̀rọ̀ fún ìjọba náà ní bẹnu àtẹ́bù wọn amẹ́ni tí ó yà aláìmọ̀ kan ọ̀rọ̀ wá rújú ọwá òpé sájẹ̀ ṣe tí ìṣe náà bá ti délé ìmọ̀ lọ́bẹ̀ lọ́wọ́ àwọn ọwọ́ àwọn àfà àhọ́ ní dédé ìjẹ́ sí tí nǹkan bá rújú àákọ́kọ́ wádìí ní ìmọ̀ ní ìmọ̀ ń ṣáájú kákó ṣe nǹkan gbàtọ́lọ́ rẹ̀ sọ fún àwọn Muhammad al-Qur'an olùwà ní fa'alam annahu la ilaha so tọ́kọ̀ lọ mọ̀ ní ìmọ̀ ló síwájú nímọ̀ pé láìlá ẹ̀lì so ìmọ̀lọ́ ọ̀kọ̀ wa ọ̀tọ̀ aláhùn sàn ọlọ́sàn àwọn mùsùlùmí tàbí ẹlòmíì tó wá ti dé ti bísínẹ́sì kan àbí bí nǹkan kan tó mọ̀ pé ó ti ń ṣe kíṣẹ̀ ní àtọ́rọ̀ lórí ẹ̀kan ti rú òun náà lójú o ìjú sì yẹ tó náà mọ̀ yẹ ni pé kó ń tẹ àwọn tó dáwọ̀ ní ìmọ̀ ní akaramakọ́mọ́lá ẹ̀rọ àpọ̀rọ̀ báyìí báyìí kí ni ìdájọ́ rẹ̀ wà ní kọ́kọ́ béèrè yóò ti wá ṣe bísínẹ́sì lọ yóò ti rówó bẹ́ẹ̀ yóò ti gbádùn padà ọ̀dáàd ẹ̀ẹ́ kí ti ẹ̀ṣẹ̀lẹ̀ rí kí nìkan arábùnú àpẹẹrẹ tí wá so wá dìbò ẹni tí èyí sáláì mọ̀tán ìjọ tó bá ti rú rú lè pé ìrú jù nílẹ̀ torí ni pé pamọ́ ni فقد استبرأ لدينه وعرضه يلا بتويست البيان واضح طيب ẹwà máa rí àwa tí ajọ́ mọ ilé kíú lọ́dọ̀ àwọn àfáà wa tá a bá ń ka sílẹ̀ àwọn àfáà wa àwa náà wà máa rí kìnnìkan èyí ò lábí mọ̀ pé àdébáwa táyì ta jẹ́ àwámù mùsùlùmí ta dákọ́wà kó jẹ́ kó lùṣètò wa ní ká bí àwọn onímọ̀ àtàwọn afá náà tó lùṣètò wọn subhanahu ọlọ́ba àti ọgbà wọn fà wọ́n. abẹ́ ìbàdàn àwọn àkàtúrà rẹ̀ ẹ kódà bí n ti parí sọ̀rọ̀ yìí mo sì karahun ni o mo yìí tẹ́kẹ́ mi ìtumọ̀ sọ̀rọ̀ nígbà karahun ni pé kò ní sọ fún yín pé nǹkan ní tó àbí nǹkan ní òtọ́ bí wàá máa wádìí ìmọ̀ lọ sí ìjọ fóun bá tó wá rá láàyè bá tó rá láàyè ìmọ̀ àwọn àfáàní kìí ṣe onímímọ̀ lẹni tó rẹ́ ti fi gbogbo nǹkan owó sáà gbogbo nǹkan ló gbọdọ̀ ní ọ̀rọ̀ lórí ẹ̀ kọ́lá lọ́rọ̀ àwọn wọn ti lọ náà tó gbogbo pẹ́sàn tán bí náà ní wèrè ni wèrè ló máa ń dáhùn gbogbo wọ́n lọ́wọ́ rẹ̀ tó ní ìmọ̀ yóò jẹ́ káwọn èèyàn méjì pọ̀ sí ọ àmọ́ bí tọ́rọ̀ ti burú dé kẹtùrà pàt ó lè sọ pé ká ẹ̀jẹ̀ ìgbòlódì kú sí mọ́ ìbá ti ní ìgbà tó bá tó wá tún jí yóò yá yóò mọ̀ pé à ọmọ kìíní yóò tí ó fi wá sọ pé àyìn ìdíwá mọ yóò tó wá mọ orí bí bá mi yóò ní ìtagbára tó àwọn ní ìgbọ́dá bá wà yíbo ó tí ó ti fi gbági ó gbé gbági nu mú gbé gbági o àti wọ́n dáàd wàláyé ọ̀tí wọn lápọ̀ ìjọ náà wòye abẹ́lẹ́ ilé ìbájẹ́ rò pé irọ́ ọ̀tẹ́ ìwà kàbí orí yóò kàbí orí ìfà mi yóò ó wà mẹ́ kanyẹ̀ kanyẹ̀ ní fàtúnù fà àbábílẹ̀ à àtàwọn ọgbọ́n lọ kò sí mẹ́ kanyẹ̀ kanyẹ̀ ẹ̀rí ẹ̀bọ̀ fàkọ̀tílù tó wà mẹ́ náà ó náà túnbọ̀ tó kó pa náà ní àrùn àìmọ́fẹ́ lè sọ pé à mo jẹ́ àti ríwà túrù ló wà ń bẹ̀ ni mo sì ké ni ọ̀rọ̀ tàbí òtán láti mọ̀ táwọn onímọ̀ mọ̀ sí àmọ́ tí ìyọ̀bá ti jẹ́ jẹ́ ẹni tó ṣàfẹ́ pẹ̀lú mọ́ gbéra rẹ̀ tí kò tí ó wà mẹ́tìmọ̀ rẹ̀ tí bá lọ ka ọ̀rọ̀ àwọn àpá àti ọjọ́ mẹ́tìmọ̀ ìfáàsì bíbi ta tí wọ́n ní ọ̀rọ̀ àwọn onímọ̀ rẹ̀ ọ̀láyà àríyìn àwọn onímọ̀ tó lọ ń sá láti wá sọ̀rọ̀ ọ̀pá ìdájọ́ ẹ̀sìn. tí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ fún ìsúná lọ́dún náà ní ìmọ̀ tí ìwà lọ sí lẹ́gí pẹ̀lú tọ̀rọ̀ nǹkan ìkan náà tàbí ọ̀rọ̀ ìlú wọn bá rí tàbí ẹ̀nà bí ọ̀rọ̀ wà rọ́bí aláwọ̀ tààrà ní sàhábà tẹ̀ bẹ̀rẹ̀ yìí. ọlọ́run wà ní títí nǹkan ọlọ́run wà ní títí nǹkan ó ní títí yìí àwọn tí ń bẹ títí yìí àwọn tí ń bẹ ń bẹ nú àwọn sàábì ànábì ó ní wọ́n lọ bí tìṣẹ̀húnà sàhàbíyàn sàhàbàtà sọ̀rọ̀lá àwọn bí náìtì sàábé nínú àwọn tàbí àwọn ọmọ àwọn ní ìrọ̀lẹ́ náìtì ó lẹ́bí kan wá dé ó dẹ̀ gbé mọ́sí alàbá ẹjọ́ mọ́sí alàbá yìí ní ìdájọ́ rẹ̀ ó wá ọkọ̀ bínú ọ̀sán àbá ọ̀wá ní àà tà kíkiri bẹ́ẹ̀ mi ó yà wọ́n béèrè béèrè ní ilẹ̀ dáhùn tàbí kejì náà yà irọ́ àkóyà ẹ̀yìn náà lẹ́dà yà irọ́ àkóyà ẹ̀yìn náà ó sì kúrò lábẹ́jú àwọn ẹ̀yìn ọba wa ni wọ́n ti ń lọ sí question ni wọ́n lọ oníbèrè gbà ó pé à ìbéèrè ẹ̀yẹ́ kan fún mi ní áńsà béèrè abúlé báwo ni irọ́ bá ti máa ń sá láti kàn níbi pé ìdádọ́ wa nù àmọ́ wà láyé sí bàbá wa lẹ́nu ẹ̀jẹ̀ rẹ lómi yóò kàn láyà òun kàn máa rú kí ni orí bẹ́ẹ̀ à ẹ̀kẹ́ ọ̀sìn bẹ́ẹ̀ báwo gbọ́ ala ọ̀rọ̀ ẹ̀sẹ̀ láàbọ̀ ní kírímọ̀ ìgbọ́pọ̀ pàtàkì kiri kò sí ilẹ̀ àbẹ̀sọ̀ òkè òun ànílá ọmọ pé nígbà tó ń sọ̀rọ̀ ìbíyàbò ọlọ́ọ̀nìyẹ tó bá wọ́n bá wọ́n ní question yẹn ó dẹ̀ gba ọ̀dọ́ gbogbo àwọn ẹmẹ́rìtì yìí kọjá ẹni àkọ́kọ́ wá bí ní yẹn tó ń gbé fẹ́ni tẹ́lẹ̀ náà ló padà wá answer question ọ̀rọ̀ sheikh kamaluddin al-adabi عليه rahmatulah الله. àti alájà àgbà alájà ìjọba alájà àgbà àwa tí àwa kà mẹ́rin náà sọ pé ìmúra mùsùlùmí òní ká sọ ìkòtò ọkùnrin kó má máa kọjá òkúsẹ̀. wọ́n ní kó dáa yìí dáa òní pété yóò bá wọn lò ó máa dé ìdájí ojúgbé alájà àgbà ṣòkòtò tó lẹ̀ yìí lẹ́sì ti fi sọ àwọn èèyàn tẹ́lẹ̀ nù ẹgbẹ́ bá sọ̀rọ̀ báyìí àwọn ọmọdé ṣòkòtò wọn bí ó ṣe kí ní ó tó lẹ̀ sọ alájà àgbà tí wá ní ní ṣòkòtò wọn mọ̀ tó lẹ̀ kó lẹ́ tí wá fẹ́ ti ráyé báyìí ó kú bí bẹ́ẹ̀ gbọ́nà ara àwọn tó kù ní pé wọ́n tún lè sọ àwọn àbájú bẹ́ẹ̀ lè pẹ̀jà nítorí pé nígbà tó sọ fún mi pé adájọ́ àgbà dé fẹ́ẹ́ mọ̀ tẹ̀yẹ̀ tẹ̀ ó yà ọ̀là kan bá bàbá kan jà bá bà wọ́n bá wọn jà ń bà yẹn tó bàbá yẹn dẹ̀mọ̀ tẹ̀yẹ̀ tẹ̀ tó ọ̀hún sọ pé bàbá káwọn ilé òní kíláàsì mú tó yàrá torí erí yìí ti yẹ ìmọ̀ tó dẹ́mọ̀ sọ. wọ́n tó bá torí pé torí pé ń bá yẹn jà náà ti sọ ó sọ pé wọn àbí bẹ̀rù nítorí ìjà náà ti sọ̀rọ̀ ọ̀ máa pọ̀ sí àkíyèsí wọn pẹ̀lú tó burú wàhálà ó burú ju ìtọ́ ọ̀fẹ́ sọ gan lọ kódà kó wá níbi àwọ̀ ọ̀gbọ́n tó sọ ó sàn fún ọ lùkọ́ níwọ̀n ní ọdún náà ní ìlà so ayé tó torí pé wọ́n ń jà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ àfihàn ìgbòmọ̀ ìgbẹ́gá ní inú ìgbàwọ̀ ọ̀rọ̀ táwọn ọmọ sọ ní ẹni àbúrò ní tọ́ àlákà amẹ́lẹ́ tuntun á ní sọ́kò tó máa lùkì báyìí ṣé àbágbà tó tún dégbà tó sọ yóò náà yóò lẹ́nu sọ àwọn ọ̀rọ̀ lábẹ́rù ọlọ́wọ́ wa pẹ̀lú ẹ̀ èmi kúkúrú àwọn àhàdìsì báyìí ẹ wọ àwọn àlàyé tó ṣe ẹ wọ táwọn ẹwà Muhammad sọ̀rọ̀ ó ní ìgbà halálà halálà tilẹ̀ wà ìgbà harama báyìí harama náà ti òkè ẹ̀ wà bẹ̀ ìdáhùn máa umurun àwọn ọ̀rọ̀ tó máa wá rúdú láyà àlàmùhùn ọ̀pọ̀lọpọ̀ ní òní mọ́ alábìlá ìwá mọ́ rẹ̀ ń kọmọ ní tako ṣubuhat sọpọ̀lì sẹ́pọ̀lọ̀ àmìdí ní ìfẹ́ ìwọ tó bá lè páyà rújú yẹn tó lè páyà pé ẹ́ ìrújú yìí mọ́jẹ fi ra ilé mọ̀ ẹ bá lè páyà rújú tó sáfù jù tí ó jòkó tí ó tẹ́gìrì èyí ṣe àti kí bèrè wà á yọ̀ ní ohun tó dìjọ́ ọmọlúwà àti oníbàárà rẹ̀ ló kọjá ẹ̀ torí tó wá ṣe é tọ́jú padà fún kíní yóò wá bá ìsì mú ó kọ rè pàdé ó kọ rè pàdé nígbà tí mo bá ìwú lórí àmọ́ ní kò tó wá wà lórí lórí pé ibi ìrújú ó làwọn èèyàn máa lọ lẹ́nu àwọn tó rújú ní àwọn ọlọ́wọ́ àti àwọn tó rújú. àwọn tó àwọn tó bá wá káàkiri tó wàhálà amẹ́bíjì ni fi yíù lẹ̀ ẹ wà lóko ráyìn náà tóbi ẹ̀wà ọ̀rọ̀ dáhùn yìí ó wù abẹ́ ní alùpùpù àlù ẹ̀dá lọ rí ní sọ́rọ́tù alẹ́ ìmọ̀ Quran chapter three aya ẹlẹ́kẹ̀ẹ́jì bọ̀ من آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات منه آيات lọ́lọ́wọ́ ọba ilẹ̀ ní tó ṣe pé anzala alayka al-kitab anzala alayka mọ́lá olóṣọtíra kalẹ̀ fún ọtíṣà kọ̀ọ̀án ẹ máa wọ́rọ̀ ọlọ́run olóṣọ àlùkọ̀ọ̀án ìbàdàn ọlọ́run wá ní pé ọlọ́run ní bíi nínú àlùkùránì ta sọ kalẹ̀ fún tún àwọn áyà kan bẹ́ẹ̀ mọ̀ṣkàmáà mọ̀hàmádá mọ̀hàmá àwọn àyà ní ẹjú ó kílẹ̀ àwọn àyà ní ẹjú ó ó kílẹ̀ in tó bẹ́ sọ ẹ̀ ti direct ló báyìí àwọn akíyìmù sọ́láta ẹmọ kírù ayúwẹ̀kọ́ni شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى àwọn àyà ni ó ti kí ìjẹmọ́ ó kílẹ̀ ọlọ́ni nínú àyà tún mọ̀ kàmẹ́ẹ̀ àwọn àyà kan bẹ́ẹ̀ tó yanjú ọlọ́dún jẹ́ wọ́n láwọn tó ni ó mú olúwa ni wà kúkọrù mutashabiha ọlọ́ni àwọn àyà ní náà wà ń bẹ́ẹ̀ o mutashabiha àwọn àyà ní oòrùn dúpọ̀ oòrùn dídé bíi pé ẹ̀ẹ̀mí mọ́ sí olúwa ó rújú débi pé ẹ̀yìn kan lè tú báyìí ẹ̀yìn kan lè tú bẹ́ tú báyìí ẹ̀yìn kan lè tú bẹ́ tú báyìí ẹ̀ẹ́dẹ̀ mọ́ fàámọ́ra yín lẹ́nu ọlọ́run ẹnu wá wọ ọlọ́run ọba o kẹmọ́ ìwọ́ ní iná aláàlá aláàdíkílẹ̀ wà so àdíjì ti ní ká gbé rùdúlẹ̀ ayé ẹ̀kọ́ ẹwà mọ̀ ewúsára yìí náà wí. Àyà ní báwọn àyà kan ti yanjú náà táwọn àyà kan wá fa amma alladhina fi qulubihim zayg. Fa amma fi fa Ọlọ́ni ẹ̀yí àwọn ẹni tí Zéyúkù bá ń bẹnu ọkàn wọn. dàígù ṣéégé tí bá ń bẹnu ọ̀gá wọn tíbọ̀ tí bá ń bẹnu ẹ̀mí wọn àwọn ẹni pé wọn gbádùn náà lẹ́sùn sí ọ̀nà ní irú wọn táwọn ọmọ ṣe ni pé tàbí òun náà ìtàwọn ọmọ wákàtí nígbà àwọn yàtọ̀ orúkú ló mọ wákàtí àwọn tó ń dùn onímọ̀ fún wa mọ̀ṣájọ́ fún wa mọ̀ṣájọ́ ọba tí sàjọ́ tó sì ń sarú àwọn ayé àbáyíjọ́ ọlọ́ọ̀ni nǹkan ń wá sí òdúgbò sí ìhọ́ àdìsítínà wàhálà náà ń wá wàhálà náà ṣe kí àtàwọn ìtumọ̀ sí ìtumọ̀ yanjú wákàtí sí láwùjọ náà kí ni wọ́n ń ṣe àwọn tó rúdùn ẹ̀ ọ̀rọ̀ yóò níbi yóò máa lọ lọ́wọ́ yóò máa lọ lọ́rùn yóò máa lọ lọ́rùn ní wá ní pé tẹ́lẹ̀ tí ẹ̀kọ́ máa fa wàhálà pé ó dá oko fìdínú wá tẹ́lẹ̀ yóò wá gba ní yóò gbóná ọlọ́lá wọn tí dé igun jẹnu wọn ìyẹn kó lè mọ́ pàápàá rẹ̀ àbí ọlọ́run rọ̀ wọ́n ti kó nà bẹ̀rẹ̀ àwọn àbá láàrin ẹ̀wẹ̀ tọ́pọ̀lọpọ̀ máa bẹ́ẹ̀ tó sí ni pé wàrán ti kó nà bẹ̀rẹ̀ kí wà wù ní wọ́n jẹ́ àtọ̀ àbí pé ọlọ́run ọba nìkan ló mọ̀ tó wà ní àti àwọn àwọn àwọn átú wá òyẹ̀lẹ̀ átú kò ní jòkó tó ibẹ̀ tí ó jòkó oníkátú wáwò lè ní wáwò lè tẹ̀dá wáwò kọ́rọ̀ bí ìtìbẹ̀rẹ̀ wáwò lè tẹ̀dá ọ̀rọ̀ mí ìtìbẹ̀rẹ̀ ìgbẹ́tọ̀ lẹ́yìn kọ́lọ̀ nìkan ni ó mọ̀ gbogbo yẹ wà rọ́ọ̀sì fún àbìlẹ̀ àwọn ẹni tó bá jáwọn kan jìdò nínú mímọ̀ in tí ó mọ̀ dáre lẹ́nu tí wọ́n ni bẹ́ẹ̀ àwọn ọmọ nítọ̀ àtàyà tó yanjú àtàyà tó ríjú yẹkùlú na àmà nà àwọn ọmọ ní àwa nígbàgbọ́ sí gbogbo ẹ̀kọ́ olúwa wa ní ooo gbogbo ẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ bá wa ló ti wá kúlò ní ìdí gbogbo ẹ̀ làwọn sọ̀rọ̀ ní kìdíkà ọlọ́ni tá a wúyẹ nìkan kò ní yé èèyàn àtẹni tọ́lọ̀ bá ní onílà àtàì ẹ̀wọ́n mùsùlùmí àwọn tó bá ti mú bí mùsùlùmí ìlú wa káàkiri àwọn tó bẹ̀ wọn lọ mú tọ́mọ ẹlẹ́wọ̀ ẹwọ wàhálà táwọn yẹn kóra wọn sílẹ̀ ní ọjọ́ mélòó kẹsẹ́ àwọn sàbẹ̀ mùsùlùmí kìíní wọ́n sílẹ̀ gẹ̀gẹ̀dẹ̀ kálukú wọn lọ wá wà àdìsí kan nígbà tẹ́gbẹ́ ní ló mọ́ òjà ní mùnáfikí wà náà sáájú ẹwà bí kí ta wá ní mùnáfikí ọ̀hún láàrin wọn ẹ̀yìn

gbogbo àwọn ọ̀rọ̀ wa òṣù mẹ́lẹ́gbẹ́ inna al-halala bayyin wa inna al-harama wa baynahuma umurun mushtabiha tùkí wá sí ibi nǹkan tó jẹ́ halal haram níbi àṣìkáwò nìkan o bó jẹ máa ń masáìlù náà lò àwọn masáìlù kan bẹ masáìlù jẹlíyà masáìlù jẹlíyà tó kílẹ̀ pé ó ti mọ́sára jẹlíyà àwọn míì bẹ́ẹ̀ máa rí kò ní kílẹ̀ tàtàjà gábù hal tí ẹ̀rí ilé yóò bẹ́ sọ̀pọ̀ tí ẹ̀rí ilé yóò bẹ́ sọ̀pọ̀ jẹ́ أو تتنازعه الأدلة والأنظار ìjọ kù ní pé kò láàbẹ́ àwọn ọ̀rọ̀ tó bá tíwá dípé ilé yìí kò tí kú wà ìtọ̀kú ní nǹkan tààbù ní ẹ̀tílé ọwà lórí ìgbótọ̀ ọ̀rọ̀ mẹ́rin pé bàbá mi tápọ̀ ṣùgbọ́n àpàdé sábà àdìdí ní adájúwájú wà wọ́n wọ́pàá àti ṣùgbọ́n arábìnrin tó bá wà lọ rèé fún gbogbo gẹ́gẹ́ tẹ̀tẹ̀ta wí tó bá ìlọ rèé kọlù sínú rújú wákàá ìlhárọ̀ yóò kọlù sínú hárọ̀ àwọn àbáwa ni ó kọlù sínú hárọ̀ mọ̀ kí lè túmọ̀ rẹ̀ àwọn tó ń kí lè túmọ̀ dájú ni pé wọ́n ní wákàá fi hárọ̀ pé túmọ̀ rẹ̀ ni pé tó bá ti tí ò bá ti kí ẹ̀ tí ò máì láti máa ṣe tó rújú yìí yóò padà kó sínú tó jẹ́ haram tóró wọn náà fi fíìlì pé ilé ìjọ haram ti kò ó sì jọ halal tó tó wọ́n bá ti wá tẹ̀lé wọ́n jẹ́ pé ó kú sí rújú yóò padà kọlù sínú haram àwọn mínà ọba ní ìhùn tẹ̀síìrù ní ìta fún bẹ́ẹ̀ ó ní pé wáwà àti haram wáwà because in ta sọ fún ọ nípa àrújú ni pé ìtẹ́kí ẹ̀ṣùgbọ́n àbí ọjọ́ ṣúgbà ṣùgbọ́n lọ́n ṣe ṣúgbà òjò fún rẹ̀ fi láti wọ́n lò ní àrọ́mù ìwé àwọn àwọn mímọ̀ wọn mímọ̀ báwa bá ti wá mọ́ fún wọn. àdẹ́bí tí wọ́n bá kojú rẹ̀ wá àpèjú ìbánigbọ́dọ̀ sọ́ra mùsùlùmá ànábì ní karra'i ó ní karra'i ó ló dàgẹ́gẹ́ bí adarajẹ yàrá àwọn àṣàwọ̀dàgẹ́ adarajẹ tí ń darajẹ létí tí ọgbà ọgbà òkú sára bàbí náà wà láti àwọn ẹgbẹjẹ máa kéèkì rẹ dáradára ìwà ń da mọ̀nú àbí ń da àbùdàn ọjà lẹ́gbẹ̀ẹ́ ọgbà kan ti dákú sí sẹ́kà tó jẹ́ múra níjọba akẹ́kọ̀ọ́ síbẹ̀. anábì ni yíó ṣíkú anábì ni tó súnmọ́ ni pé bí bá ti ń da ara lẹ́gbẹ̀ẹ́ lú àwọn òkú báyìí ó súnmọ́ nú àwọn ẹran àwọn nǹkan ó já wọn lóru bíbẹ̀ náà nìwọ náà tó lọ èrí létí bèbè tó lójú ó súnmọ́ kọ padà parako tó jẹ́ haram ó ẹni ká ṣàlàyé àwọn ìjọ tó ń bí ìlú aṣàlàyé kí ló lè fa kọ́rọ̀ padà dùn aṣàlàyé yìí wà nínú ìlú amábi kí lèmi la lọ́jọ́dọ̀ kí lè àwọn ìṣúlẹ̀ mi kí lè la ara ó bá tẹ̀ lọ sí ìwọ̀ lágbára ọ̀rọ̀ ó yí hadith yìí náà lọ sí àwọn ìṣẹ̀lẹ̀ wà nínú ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ ìgbà ọ̀rẹ́ ìgbẹ̀yìn ìgbàlẹ̀ ó ṣe àlékún mímọ̀ àti àlékún àti وعلى رسوله وسلم سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. عندك سؤال؟ السلام عليكم ورحمة الله وبركاته.